Oh boy, where are you now? See, if I drop this phone now, you won't have access to me again. I mean, I do minister this thing now. It's difficult for me now. You told me where cameraman is. I'm here. I'm so cameraman. Everything. Yemi, Yemi, Shola,

kì í bá wọn nìyàn kí wọn fẹ́ play ni. àtúntò fẹ́ lórí fídíò dẹ́mà wọn. ó tiẹ̀ èmi ni ní tíìmù wa. ọkọ̀balẹ̀ yóò fẹ́ ṣiṣẹ́ sample time sí game bí ìdíje jù lọ. bí ìdíje jù lọ. sọ́ọ́rì tí bá ti. báyìí. Body water, body water. kọlọmọ kì lọ fọmọ ẹ o. ọba kọkọrọ mọtò mi ń ta jókòó yìí kò sí ní bá mi wò mo gbé o. ṣé yóò àwọn oníṣẹ́ṣẹ́ ìgbàlódé àwọn abadẹ́rù báyìí àwọn abadẹ́rù báyìí irọ́ àwọn kẹrẹ osman wọ́n lè ṣe ìṣẹ́ṣẹ́ àwọn ọlọ́run bàjẹ́. ṣé ṣé ẹkùn ẹ̀kọ́ sọ̀rọ̀ yìí wẹ́sẹ̀ wàásù. àti wàá mú kọ́kọ́ bẹ́ẹ̀ kọ́ra àwọn ọmọ tó. wọ́n sọ olùdó. mo fẹ́ kí wọ́n bá tinubu sọ̀rọ̀ ní ìpàdé náà. Ok, Okay. Gracias. Bravo, Sáàkì tó bá lókè. Sáàkì ó yá ó yá ó yá ó yá. Ó yá. Láàmẹ́jì. Tí bá ti wọlé mi nígbà inú wo. Báwo ṣe wà?